ọlọ́mọdé àtàánú ẹ̀yíwá fún láàtàlùkìyàmà síra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onílẹ̀ masáìlì jahiliya síra bàbá wa Muhammad bin Abdul Wahabi bísílà ìfánpá ìgbésí ayé àwọn kèfèrí jọun tí bàbá wa alfagba Dr. Sal Fawzan bin Abdullahi al tí wọ́n ṣe ṣẹ́rù rẹ̀ ọlọ́kọba sanwọ́n lẹ́sàn rí àwọn àbá náà ọlọ́ọba ń bẹ̀ ọ̀rọ̀ sanwọ́n lẹ́sàn nípa wàhálà tó ń ṣe fún islam àti ọmọ islam nípa ìlàwákùnú ìgbèkùn àwọn ẹni bí àwọn bídá 82 المسألة الثانية وثمانون اكونما اتتو اتخاذ لوسائل الشرك ما توجقنا ابو ma mú ọ̀nà ojú pọ̀nà ẹbọ ma ó ma tọ́jú pọ̀nà ẹbọ tí ó bá bọ́ sínú ẹbọ náà nǹkan ẹgbẹ́ kìí bọ́ fún ààrẹ àmá wọ̀sáà èrè ọ̀nà tí ẹ ma ṣe bọ́ ni ó bí wa nǹkan ayẹ́ gan pàtó ẹ̀sẹ̀ ní olùjẹ́sẹ̀ ní àwọn kàbáyé tí ànábì yẹn máa sí kí ẹ bá wá sí ìyẹ́sẹ̀ kọtàbílì sẹ́lẹ̀mù àmá eventually tí ẹ bá wá sọ́rọ̀ ayọ́ afẹ́ sínú ẹbọ ìfẹ́sọ̀ kú kí ni ìtìkáàdù ìwọ̀sá ilẹ̀ shirk ìmọ̀ mú àwọn ọdún náà ẹbọ mọ̀kàn المسألة الثانية والثمانون مسألة لما 18 هذا السورة على القبور يعني في إمام فمله سوري عاري سورة بمو سراج سراج إماله كما فوان لامب كما جل ساري كلاوان لامب أكبر بيلو وديوا ساري هو أتنا سبيه هو أتنا سبيه إليه يجوانا يبوني اتخاذ السرج على القبور وناني ما له سوري تعريف أن يجعل فيها أنوار من مصابيح أو فوانيس وناني ما بيوان اللام باما فورسنت سوري تعريف أو كهرباء أبي التي تجي ní ẹ̀rẹ́ sí ti kó wà síbẹ̀ aláṣẹ́kùnrin kàdàdì ìrẹ́gẹ́ tó àbí àbí àwọn ìṣẹ́lẹ̀làǹtì tó gùn bí kandil dájẹ́lẹ̀ ziyara ti kíkọ́ yẹn gba àmà sí ziyara rẹ̀ lọ́sàn lóru ní àgbà mí náà ni máa jùzọ àzà ilé ìkọ̀ bá وإذا انتهى الناس إلى النور الإمام بكاتا ìbálẹ̀ láti ju ẹ̀fẹ́ gbókù lọ sórí jẹ́ lálẹ́ ẹ̀fẹ́ sìnkú lálẹ́ kó sáàbùrú mẹ́kí yẹn sìnkú lórí lálẹ́ nínú àbúkà sìdíkì rẹ̀bí ọlọ́ àdọ́kọ́ ni wọ́n sí ó ti yé wa ọlọ́mọsá fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà àwọn oníbílẹ̀ àmọ́ sọ pé gúnmí alẹ́ wọ́n sí gúnmí wọ́n máa yẹra sálẹ̀ ó ti yé wa wá ní kíni àbúkà olórí gbogbo wòlíọ̀lọ́run ní àwọn ẹbí ọlọ́wọ́ wa àbúkà sùdík ní alẹ́ ni wọ́n ti tẹ́lẹ̀ àbúkà sùdík tó wá sí iṣẹ́ àbúkà gúnmi ní ilé ìkù sáàyẹ ń bẹ̀ ó ti yé wa ní ọ̀wà tí sùkúrò nípa ti wà tí sọ̀kà sí wà pé sí aburú ọ̀sáburú ẹ̀ ṣùgbọ́n wọ́n You are the yóò àfàlàm sí background ṣéwò sani ọlọ́ọ̀kọ́ wa sálẹ̀sẹ̀ nípa ìlú ní ọdún time tó náà gbé àwọn lámpù solar energy sí background ìgbà àwọn olùyànjú gbogbo kó gbádùn kó gbádùn rẹ̀ láti ẹ̀wọ̀n lè yọ nítọ́fà ní kí àwọn èèyàn lè sí ẹbí ń bẹ̀ wọ́n bí láwọn afẹ́ ń bá yẹn pé ṣé kọ̀wọ́nú ilé ìwọ́n ní kọ̀wọ́nú ilé kéde kúrò ìsàrí ẹ̀lọ́sàn sí àwọn fẹ̀rẹ̀gẹ́rẹ̀ lọ́sàn sí completely completely láwọn ojú ọ̀nà pé bá jẹ́ tùnà sí dáhùn tó wọ́n lọ ṣẹ́ bí tí bí ẹ̀mẹ̀ pọ́n oníṣẹ́ bí ọlọ́ọ̀bà sọ́nà mọ́jà bá wọn sórí ibú ọlọ́ọ̀bà ṣètọ́ọ̀nì tí máa ń tẹ̀wọ́n gbogbo yọ̀ wọn sórí ibú ni ó fi yíwọ̀n wọ́n á gbóbi lọ bẹ̀rẹ̀ ground wọ́n rí bomi lọ́fà bẹ̀rẹ̀ ground wọ́n lọ sí bàjẹ́ kó wọ́n ti ẹ̀ bèrè káwọn kò wájú ìdè pé kọ́ ẹ̀yìn ẹ̀bẹ̀lẹ̀ ayé jẹjọ́ fẹ́ bọ̀rùn jẹ́ máa lọ́wọ́ ọ̀hún ni ọlọ́wọ́ bàbá sóró ni ọlọ́wọ́ àwọn mọ̀lẹ́gà lọ́kọ́ tí wọ́n mọ́lẹ̀ kọ́ mú wọn mọ́lẹ̀ mẹ́ ọlọ́wọ́ bá wọn wọ́n náà ni ọ̀hún ni wà náà kíkẹ́ àwọn máa fa náà lórí sàárè fún àwọn kaba ẹ̀kọ́ bá mu àmọ́gbẹ́gbẹ́ kíyàn kan ló fúngbà díẹ̀ ni wọ́n wá ìdá ìtẹ́dẹ̀ náà sí ìlànà òòrùn wọ́n yẹ máa bukata iná min ajẹ́lẹ̀ dafinil mayit kí a fẹ́ lò káfí sìnkú ni فإنه يعطون ما هم بالسراد وفانون فانوس بكل الحاجة wọ́n mú àwọn lámpù wá àti mẹ́lẹ̀ nílé èdè bùkátà tí wọ́n bùkátà láti rí náà láti mọ́ sí àwọn sàárè mẹ́lẹ̀ láti rí láti kò tó láti fi láti sí òkú lẹ́kọ̀ọ́ sí aburú mẹ́ amma annahu la yaj'alu fi al-maqbara amada amada amadatun karabi kahara da'i asabita li adal ina yahya fa hadha kalẹ̀ bí àwọn òpó rẹ̀ kágbé àwọn òpó kalẹ̀ lamp pẹ̀lú àwọn òpó rẹ̀ nítorí láti máa máa ṣe representative sáàbì tàtọ́ wà permanent mẹ́ eléyìí kọ̀ bá mú ṣàhárà múnà ánùrù ní ìwọ́kọ̀ fún wa قال صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم الشرف قال يقول الله زائرات القبور ọlọ́nlá náà àwọn obìnrin tó máa lọ sí ziyara background la'anallahu za'irat al-qubur ọlọ́nlá náà àwọn tó máa sí àwọn obìnrin tó máa sí ziyara background mutakhidina alayha masajid al-faraj àwọn máa kọ́ mọ́sáàsì lórí sàárè àwọn tó sì máa fà ìmọ́lẹ̀ sórí sàárè ọlọ́nlá náà ilé ìwọ̀n sọ pé ọba amukú bí ma ṣe ziyara sàárè àwọn afẹ́ àmì kò sábúrú ń bẹ̀ ní once a while ọdún ẹnu ṣe àbúrú rahimahullah ó ní once a while kò sábúrú bẹ̀ àwọn afẹ́ àsàwọ́dí pàtàkì jùlọ àwọn bábùn báàz àwọn bá ọ̀sẹ̀ míìn àwọn bu ẹnu àti ẹlú kọ̀mpútù ọdún ẹyin wọn hadith fi sunan hadith wọn sunan yàrá nàbí دل على أن المرأة ممنوعة من زيارة المقابر وقفرات ما لسبرقال في الزيارة وإنما زيارة القبور خاصة للرجال آه كما زيارة برقال اللي هو خاص فسبشال فهو قويني واللعنة يفيد على زيارة المرأة بقبور كبيرة بكبائر الذنوب لعنة بكلام بيقولوا لعنة كلام بيقولوا لسان والله والله لعنة وهي ما كتير ما كبر ما في زيارة قبري يعني من كبائر الذنوب كبيرة من كبائر الذنوب انتو كبيرنا ويسلل الله انا فافا رولوري مسو قريبا مواسيد عائشة رضي الله عنها قلت حديث وايك بي أبيبي وعلى دون جوكا هو واري ó kàn wá níbi torí ibùsùn dáhà àbí kí ló ń ṣẹlẹ̀ ó wú obìnrin ó gbára bí lọ sílọ ìyàwó rẹ̀ míì ni ó bá tún ilẹ̀ lọ ọlọ́run ní ṣe hajj léwẹ̀ nìkan kan wa ó bá lọ sí hajj ní ìgbàdí Madina tí ẹ bá dúró bí máa ilé àdébìsì sílẹ̀m lọ́sí àdébìsì sílẹ̀m yàrá sí àìsàn ni ìyẹn máa wo bàkúrẹ́ àlọ́ọ̀kan báyìí ìrìnkójú bíbáyìí sí fire brigade lọ sí mathematics nímọ̀ ọba kí ẹ lọ́ọ̀kan báyìí so ó wá rán níbi lọ́ọ̀kan ní ẹ̀rẹ̀ ground ló bá lọ rẹ̀ èyí dá aṣọ àlọ́ síbẹ̀ wọ́n wá gbọ́pàá níbi ìsàdúrà fáwọn òkú yẹn ní lóru wọ́n pàdé níbi ìsàdúrà fáwọn òkú yẹn lóru ni wọ́n wá gbọ́pàá níbi ìkọ́lé àbí bẹ̀rẹ̀ máa bọ̀ wá lónà bá gbéra máa ń rìn ilẹ̀ sáré bí bàbà sáré bí bàbà sallallahu alaihi wasallam bá wọlé bá bèèrè kó yára Rasulullah bá lè fi ziyara àwọn òkú ní bẹ̀rẹ̀ ground àdúgbà òní kí máa ṣe àríwá ní ah, àdúgbò ní oríwájú bí tó sọ dúdú tó lọ ìgbàmọ́sáàbẹ̀ kú sáré pé haram tattoo ni ẹgbẹ́ akọ̀ ẹkùn bí máa lọ sí belgrade níbi kò yóò tó akọ ní àdúrà tí ó sì ibi táwọn fà ti yọ ó di lẹ́yìn náà arákùnrin kan ìran ti tàbí ó pàdé mọ̀mọ́ wa sí ilẹ̀ aṣà àbí ọláwọ̀ kan náà ni tí ń bọ̀ wọ́n ní ara mọ̀mọ́ wa mọ̀ sí bọ̀ ó sàárè abdulrahman ọmọ ìyá mi abdulrahman ọmọ ìyá mi ọmọ ìyá sí ilẹ̀ ọmọ sí bukana abdulrahman ibn abubakar wọ́n ní a ah, ní wọ́n kọ̀ fún obìnrin ní bá kan lọ́kọ̀ fún wa mọ́ ìgbà wọ́n yọ̀dà fún wa ó di wa ilé ìlọ́gbọ̀ àwọn afọ́sọ pé kò sábúrú mẹ́ kí ẹ lọ sí síbi lọ sí ziyara mọ́ wáyé fẹ́ wáyé bí ẹ̀ kan lọ́dún tí wọ́n máa kó ìlú sóòsù àbíkẹ́ bá nípa àwọn tó bẹ̀rẹ̀ gíràn sí káwọn yẹn yìí lọ sí síbi nínú báwọn tó bẹ̀rẹ̀ gíràn sí ẹ iṣẹ́ gbogbo àwọn èèyàn yìí lọ sí bẹ̀rẹ̀ bí àjò yìí àtàwọn obìnrin lẹ́yìn wọn lè jálẹ̀ ọwọ́ tí lẹ́yìn tí ẹ̀kọ́ ni lẹ́yìn kíkẹ́ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ nǹkan pàrámà nǹkan tẹ̀yẹ ká máa ṣe àmú ní jíjẹ àwọn àǹkàwọn obìnrin lọ bẹ̀rẹ̀ náà à ń lè ro bẹ̀rẹ̀ bí à ń lè gbà kẹ́ ìfẹ́ àfẹ́ wọ́n ṣe ẹ̀rí kọlọ jàrá kọlọ sí mọ́tálẹ́sì irú àwọn ọmọ wọn bá ń jẹta jọ friday pẹ̀lú wọn wáyé báyìí wọn ni mú fọ́rkà ní tààsán tó dùn ìpàwà mú fọ́rkà wọn ni àwọn tí mo ní wọn ní every week àwọn ọmọ sẹ̀lẹ̀ àwọn ọmọ jùmọ̀ tó wà tó dùn ìpàwà àwọn ọmọ lè fọ́nù gbogbo sọ́lẹ̀ jẹ́ wọn fọ́nù wọn wá wọ́n sẹ́mi lẹ́mọ̀ ní pé àkókò àti obìnrin ni àwọn obìnrin gan omi bí àwọn ọmọ yẹn ní ó di gbogbo àgbé yẹn ni wọ́n kó wọ́n fọ gbogbo àgbé yẹn gbogbo tí wọ́n ta àwọn obìnrin o de yẹn fọ̀ ó di mú farka ló kọ́ wọn nù mú farka àti tìlíkọ́ yẹn eh, mọ́ta àti tìlú pàwà fine kí wọ́n ìrírí iṣẹ́ rẹ̀ nìyẹn wọ́n náà lọ a fi ìjọba ẹ̀bí lọ́wọ́ bọ̀ wọ́n àbí mọ́ ń takò wọ́n náà lọ máa fi tárù bọ̀ sí wọ́n á yá mo fẹ́ bí ìrọ̀kú títún fọ́wá ni ibẹ̀ ni fi yẹ́rẹ̀ yàrá ìmọ̀ yìí wọ nínú àgbọn wọ́n sọ pé dúró gójú máa dá àwọn bídà mo fi kókò mọ̀ pé ẹyẹ tí nínú fa kàbí ẹ̀rọ tó tún lọ ibẹ̀ àbí tún fa ni wọ́n sọ pé dúró lọ́la wà láàrin àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́mọdé àfọ̀rọ̀ yà alákùlà hàlà àwọn iṣẹ́ ìbí mẹ́mẹ́ ọba mu kó mi máa lọ sí bẹ̀rẹ̀ ground wọ́n ti ziyara once a while àbọ̀ mẹ́ àmọ́ yà á lọ bẹ̀ mọ́kàtà sí wọn náà tẹ̀sí ní ìrọ̀mọ́ ìrọ̀dàlẹ̀ ẹ̀yìn àlàfà wọn bá wọ́n sì bèèrè ọyìn mú sọfọ́nù ọdún mi sọfọ́nù ní ìsìnkú sọ̀rọ̀ náà ẹ̀mí wọ́n ìbẹ̀lẹ̀ pé lékèlé káwọn obìnrin kìí bá rí mú wá gan-an àwọn mi ò kà sí èdè lágbára ni nígbà tí wọ́n pàdé mọ̀ wá sí ìdá àìṣà bí mi sọ̀rọ̀ ẹ̀mí sí ni wọ́n lọ́n lọ bí sàárè Abdulrahman wọ́n ní á ah, bí wọ́n kọ̀ fọ́yìn obìnrin láti máa lọ sí ìbẹ̀rẹ̀ gáwọn náírà o lábí kọ̀ fún àgbà kan àmúgbà tó wáyọ̀ ọ̀dà wọn ní àyè tó pọ́n ìdí àrùn kúbò fazuruha mo kọ̀ fún láti máa lọ bẹ̀rẹ̀ ground abẹ́ máa lọ níìsì wọ́n wá lọ́rọ̀ yẹn àtọkùnrin àtobìnrin ní báwí ó ti wà àmọ́ wa wá pé láàánà lọ́wọ́ zọwọ́rá tẹ̀lẹ̀kọ̀bọ̀ ọlọ́n láàánà àwọn obìnrin máa kó ìbẹ̀rẹ̀ ground zọwọ́rá tẹ̀ àríṣẹ́ òbá alága ní tó máa lọ́n gbogbo gbà ó di yé ọlọ́wọ́ tààlà àdà pẹ̀lú àwọn àtìlẹ́ wọn yẹn láti bá wọn fa ìrònú wọn gafa ọlọ́ọ̀bà kó bá a sanwó lẹ́tàrí lọ́wọ́ ló mọ̀ ẹ má pè nǹkan bí dáa sáré yorùbá wọ́n ní dájúgbà pé kò sábúrú lè tóbi lọ sí bẹ̀rẹ̀ ground ó ní arábìnrin tó mọ̀ rẹ̀ kù ní dúdú lára àtàrí ọmọ rẹ̀ tí sunkún tábí wá ní arábìnrin ìtàkìlá wọ́sbírì tí sùúrù ìwọ́lọ́ ọmọkùnrin sùúrù tó ní ọlọ́run kò fún mi náà jáde ó tẹ̀sẹ̀ ẹ̀mẹ́ obìnrin ó sì wá níbi àtàgbà sílẹ̀ nígbà bí sí ìdílé ọmọ wà lọ lóyè rẹ̀ wà ní bí alẹ́bí sẹ́lẹ̀m alẹ́bí ní asọ́bùrù ìjọ sọ́dúnmọ́tì òòlà nígbà kó ṣe sùúrù ní sùúrù wúlò wọ́n yẹ sùúrù ní ṣe o ṣe sùúrù ní ṣe o kò sọ́dún àní mẹ́ma ẹ̀rọ dáì kára ní kó ṣe sùúrù yẹn asọ́bùrù kíní ìjọ sọ́dúnmọ́tì òòlà sùúrù ó tẹ́fà ní níbi tẹ́sbùrù ah! wọ́n yẹ sùúrù máa lọ fi dájú wọ́n dáì kọ́ ẹ̀kí yẹn lọ bẹ̀rẹ̀ náà ni bí ìwádìí kọ́ ọmọ pé kọ́ ẹ̀kí yẹn wá sí àdébíọ̀ sọ̀rọ̀ nípa ìwà rẹ̀ ní berry ground bí sàárẹ̀ ọmọ rẹ̀ àmọ́ sọ̀rọ̀ ń gbàgbé gini ara rẹ̀ àbí ó ní mọ́pàlù yẹ yẹyìn gbogbo ẹ̀rọ àwọn afẹ́ lò kí a kò sábò ó ní yẹyìn ọ̀nà gbogbo àwọn lẹ́sàn rẹ̀ náà tó ti bá rẹ̀ níwá ní ọ̀yẹ́kùn mi lọ berry ground ní ó àti ẹ̀ pẹ̀lú àwọn àdíṣe wọ̀nyí lágbàgbà ah, obìnrin lọ berry فلان صلى الله عليه وسلم متخذين عليه مساجد الذين يحرون الصلاة عندها بين يعني النبي صلى الله عليه وسلم هنا لا أنا وثم كيروا وموني لي ومملاتي ما كيروا به أو يبنون عليه مساجد وقم عثروا لي بالجراوند وهذا أشد ليت ولا بلاج خذي والذين ينولونه وعاد ما فهم لازم حجاج فهم لازم لأن عادة وصلت إلى الشرك لأن تعبد عاد القبور تريد جدبا وصعري وهي تدعى من دون الله ثم أقوم إليه الله عز وجل والقبور تترك كما كانت سعري عاد في نفسي وعنيه عاد سعري نفسي وعنيه ودي كما كانت قبور الصحابة في عهد النبي صلى الله عليه وسلم ọlọ́run kó bá a sàwọn ará zárí àlẹ́sàn rẹ̀ mo láìkẹ́ mi láìkẹ́ mo láìkẹ́ pé tí bá dé bẹ̀rẹ̀ dáhùn bí káàkiri fún mọ̀dínà lẹ́wà yìí kò sí sílẹ̀ ẹ̀yọ̀ kọ́ na bẹ̀rẹ̀ dáhùn àdùsùn náà wọ́n pè mo yẹ òkú ọmọ òkú yà pé àdúgbò báyìí làwọn ọmọ ní bí mi sọ̀rọ̀ ní ọdún mi sọ̀rọ̀ sí ìdí mi láìkẹ̀ rẹ̀ àmọ́ tí wọ́n á débẹ̀ ọ ẹ láìkẹ̀ ó gbé ní ẹ̀rì bí bẹ́ẹ̀ màdínà ni kò sí sábàdì ẹ̀yọ̀ kan bẹ̀ báyìí tí wọ́n lọ yàkàyà kan bẹ̀ káàkiri ni. wọ́n ọ̀pá náà ni wọ́n ọ̀pá láyé náà ni ala kula hal tàbí bẹ̀rẹ̀ gbọ́nà ń záré yóò wù ó di ọmọ ẹ̀mí wà rò pé ó gbà wọn láì kó máa gbé wá lọ́sọ̀mọ̀ kò tó kò fi ń bẹ nígbà yìí pé kò sí tábọ́ọ̀lù kò sí rírẹ́ kò sí ó di ẹlòpé àwọn náà tẹ̀lé kí ló gúnmọ̀ ṣọ́ tí wọ́n kó bá sàn bá sílẹ̀ sàn rè àbúrò kan náà fi five plus sílẹ̀ five plus sílẹ̀ ó ní àbámá ọdún sàn alùsàn lónà tù wọn gbọ́dọ̀ mí láyà fún alùsùn náà ó di wa gbọ́dọ̀ mí láyà fún alùsùn náà ó dẹ̀ kọ́ ó dẹ̀ sílẹ̀ ẹ yà wò gbọ́ ọlọ́ọ̀bà lọ́wọ́ kún lọ́kọ́ sí mama tèmi lẹ́lẹ́kẹjọ tó ń tèmi mama tèmi nọmba eight tó ti fi bẹ̀rẹ̀ gíláwọ̀n yẹn ẹ̀fílẹ̀ ní ọba igbó kan bẹ̀ àwọn igi lálá wọ́n tẹ̀ ń hú igi wọn yẹn ni wọ́n tẹ̀ ń hú igi wọn yẹn ni nígbà ṣe àdúrà tàbí àjẹpẹta owó tá a rí ní about one hundred and twenty thousand wọ́n á ní kó fi fifty thousand ra tank náà sí kó máa kún mi sílẹ̀ wọ́n á kó bẹ títí sábà ẹ fún wọn ní káwọn òkú sọ yarí fún mi sínú wọn láláyò sí ìròyìn ẹ̀jẹ̀ mò ń kówó fún láyé tí wọn bá wà lógún ọ̀sọ́ àwọn kan kò ní gbàmí láyé láti ṣe wá àdúgbò òkú mọ́ ẹjọ́ bá wọn tàbílì ìzà láì ìzà lọ rẹ̀ tàbílì ìzà ń kẹ́ fọ́ọ̀tì kí n ṣe wá àdúgbò ara ọ̀ bàbá ọ̀ ní ṣe wá àdúgbò ọ̀sọ́ yìí ọgbẹ́ wá mọ́ àbáwá àdúgbò òkú ọ̀pọ̀lọpọ̀

wọ́n bá forí gbogbo wọn àwọn ọmọ fóònù wọn kọ́ àbúrò mi gbé wọ́kà pé òkú kàkú ìkà ń gbókùn lọ sí àmàmà ń pèbẹ̀ àmàmà náà ń pèbẹ̀ aláàbò sílẹ̀ mẹ́ àbí àgùn mi ọmọ ní mọ́mọ́ àbí ọlọ́run sàánù wa lọ́rọ̀ ìrìn àti ìgbẹ̀kọ̀ sí kí n máa wọ́n rẹ̀ bẹ́ẹ̀ àbúrò àbí àwọn kírísítẹ̀ wọn pòlù lágbo àbí àwọn mùsùlùmí náà kọ̀ ọmọ ìrùn máa amos amos kìlìkan bí fútbọ́lá àbí sport kẹmà yẹn ara ó nílẹ̀ kẹtọ́ pẹ̀lú ọlọ́ọ̀bà náà ilẹ̀ wà bí 10 naira fún àwọn ilé ìjọra ọ̀tọ́ mẹ́bí ní ọ̀rá o ní ilẹ̀ ìrànlẹ́gbà ẹ̀ 40 naira àbí ogun ní ọgbọ́n ni 40 naira 40,000 fún yìí gẹ̀gẹ̀ náà ni 40 naira 40,000 كلا ويلا جارين فتعوذ المجزم نعم كلا ويلا فالقبور تتلق كما كانت قبور الصحابة في آل النبي صلى الله عليه وسلم أما سعريه ما سفله ليس عليه أما سعريه سوى لا يا نبي صلى الله عليه وسلم لا تسرد آبولا فملسي ولا تبنى عليها آبولا خليل من أبنية وإنما تتلق كما هي على حالها ما سوى عنه ما سوى عنه ما سوى عنه

àmì bí òkúta ti yípo kò sọ́bùrú mẹ́ tí ó rọ́fọ́ àná àkùbọ̀ ọba àmà pé very ground ni láyò záàbù aláàbò àbàkù kò tó kàdù bá nọ kálà sallallahu alaihi wasallam lè alì bin abi talib ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kò tó fún alì bí ọmọ yani murtafi'an illa sawaitahu wọ́n sẹ́yìn alì pé pẹ̀lú gbogbo sọ tó bá rí mẹ́kọ̀ owó lẹ́yìn náà sàárè tó bá tó kọ́ sókè kò sàtẹ̀ ya tẹ́jìrá kábúrà ní mushrafan mẹ́jì bá ti sàárè kẹtọ́ gálẹ̀ láwọn yẹn kọ́ sàárè wọ́n tún ṣe orí ilá sọ́wọ́ ìta kọ́ lẹ́bù rẹ̀ àti sẹ́wọ̀n sọ sídà lọ́wọ́ mọ́ta musulmi ti gúnmọ́ kàlùmọ́ mi lùfàtì ẹni ìran wọn sọ ọlọ́bàì lọ́lùbàì àwọn òṣèlú ẹ̀kọ́ owó ọlọ́sìn nàkàlì lọ síbi láta alì wá wó látàrí wá kọ̀dà wá wọ́n àrẹ yára mú ti wó alẹ́bíwá ní kílọ́wàsẹ̀lẹ̀ ó ní ìyá kan mẹ́mẹ́ tí ká sí ojú ìsúkó alẹ́bíwá ní kílọ́wàsẹ̀ fún mú sílẹ̀ ní mọ́tò alẹ́bí dára o látàrí ọ̀nà àjẹnú díẹ̀ nù ọkọ̀ ti ká ò tí wó sínú alẹ́ bàbá ọkọ̀ mẹ́rin ti sọkún níbi ẹ̀pẹ́ lórí sínú Khalid bin Walid ó ti gé ìdànù nìyẹn ó di eyín gbogbo àwọn òtàrí wọ́n ní àwọn kankan di wọn wọ́n ní àwọn kankan di wọn ó di ewa ó di lọ nìyí ẹ bá dìbẹ̀ nù fọ́tí majid inú akọ́ mọ̀fì rẹ́rì ó di ewa ó ní àti wọn tó owó owó láta ọkọ̀ mo ti wó yára sí àmì ìlà ó ti wó mo ti wó yára sí lọ́la kàbí ní kíló árí ó ní ìyá kan mọ̀kàrí tí ó ti tí ó ti mú ẹsẹ̀ ṣàrṣàr tí ó ti ká sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ láta ó bá ti pa ó ti wó láta aljanu díẹ̀ nù ó di gbogbo àwọn sàrẹ́wọ́n láwọn aljanu kankan dì ọlọ́run mọ́sá gbé wa lékè wọn lọ́ọ̀bà tó mọ́ sọ̀rọ̀ wọn lọ́ọ̀bà náà ni la tada kabran musrafan ay mutafi'an illa sawaitan ko fate yana azalat irtaiha ko fada bi dare suke sawaita bil arqawaji ko sidin ilay لأن إشرافه تري قاتكيره أو وإتلافها تكون زبرة يقر الجهال بقتلها ولاي مكان هذه المواسلة إنه نبيها انت كاليلي لأن الشياطين الشيطان أما شيطان الله أكبر أسرى إلى القلوب الجهال من سير إلى من حل داره تلك الشيطان او يلا لا تتعالي مكانات هذا الشيطان الإنس والجن يلا لا تتعالي يجب يجو أبرا tí máa sàn lọ lóòdò jẹ́ ìrìṣẹ̀ tó ń ṣe láti tààrà ìmọ̀kan yẹ inú ọkàn rẹ̀ ana ṣayatínà ẹ̀ǹsì wọ̀ jíìn torí sí ẹ̀rí ṣètọ́nù tó mi ènìyàn kan jẹ̀nú ojú ṣètọ́nù àkóbìnrin àbí ẹ̀kọ́ ni tó ṣètọ́nù wọn mi ènìyàn wà náà jẹ̀nú yazununa linnas abil umur ima ma tan kan àtìkìtì gangan ẹ bá ní ọmọdé òmùgún kì ní lẹ́fọ̀ọ́ àtìkìtì gangan nígbà bẹ́ńgọ́ ọmọdé bùkọ́ tá a bí àì ó ní yẹwa òmùgún náà pé ìdẹ̀dùn nínú ọ̀ṣẹ̀ ìtura ẹ̀ ń sọ̀rọ̀ jìn ó ní yẹwa ọlọ́mọ sọ̀rọ̀ àná ìdọ́nà òun fi àyè mọ̀ fìtínà pẹ̀lú ẹ̀ فإذا كان القبر ليس فيها ما يلتفت النظر nítorí bá wà tí ó sì kí ní ẹ̀rùn fa wá síbẹ̀ tí ó ní àtúrú kẹtíkọ̀ wá síbẹ̀ ولا يعرف هل هو قبر النبي او لا غيره تام بيا تعالي عن النبي الله بكر يبلي سلمي فهذا ابعد عن الفتنه يبي يجي الفتنه ni ká bọ́ sínú fìtínà àwọn ẹni bí wọ́n àwọn ṣẹ̀tọ́nì yọmọ̀dì tí bá lọ sí Ivory Coast àwọn ẹ̀yẹn dírẹ́sì sàárì láyé àwọn ẹ̀yẹn dírẹ́sì sàárì láyé ọwọ́ amọ́ láwọn Christians nìkan tó bẹ̀rẹ̀ gbé àwọn Christians ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ gánà mùsùlùmí wà wọ́n búùsì yẹ kílíkẹ́ jáǹgbé náà wọ́n búùsì náà kọ́nà gbìyànjú wọ́n fi dájì lẹ́lẹ̀ ooo ọ̀sìn ní ti kọ́lọ̀ wọ́n ti wá ṣe sàárè ní òbí sàárè ọ̀gbẹ́ni ọgbọ́n sọ ẹni tó lọ́rin yìí Táíwò bẹ́ẹ̀ ẹgbọ́n kọ báyìí àwọn tó wá ṣe àyè ìdíkò ẹgbẹ́ wá ṣe ziyara sàárè o àyè tó ti dúkò síwà ẹ̀ṣẹ̀ máa fi ṣe fàájì wọ́n gbóúnjẹ lọ wọ́n jẹun níbẹ̀ wọ́n mọ̀ ìrànlálẹ̀kì wọ́n ti yára bàbá wọn àbíyà wọn wọ́n di wa bẹ́ẹ̀ làwọn mùsùlùmí àwọn kọ̀ sí wọn àwọn alùsùn náà nìkan tó wí àtọ́kì ìdílé ẹjọ́ kan ní àsìkò jùmọ̀ tó àkíní wọn wá ní dípítì imam ọmọ ìjìbò ni ìyàwó ẹ̀ kú aláṣẹ wa lọ sí bẹ̀rẹ̀ ground yẹn nínú àríwá ní kìí ṣe wáàzù níbẹ̀ ní ivory coast ní abidjan ọdí wa kọlọ́ọ̀bà kó sànù àdúgbò ọlọ́ọ̀bà alùsùnà alùsùnà ọmọ àjẹ́ gbígbí bí táwọn alùsùnà yà tí sì wọn sí fine àwọn bí dáa orí bùsùlẹ̀ màrí والظهروف عبد الناس يصوتوا ليه قل وضع عليه أنواع تدفع عن عوان الناس به هذا يسرح الأنظار إليها هي ما فعلتيش أكمشنا من سبه آه عليك من الوصباء دي ويقول الجهاد أما لا يكون ربي ما عمل في هذا الشيء لا لأن له السر اللي يمسلمه السري السري وان بي هذا ما كان السري وان بي يمكن تقول السري وان بي fún yà àfàfàdù sílẹ̀rì wà mẹ́ kìíní kan sílẹ̀rì wà mẹ́ kìíní kan sílẹ̀rì wà mẹ́ ọ̀rẹ́ ìfúnlá sọ ni ó ọmọdé yóò mọ̀gún pé lọ́sọ̀ lọ́kiri ọ̀fọ́ ó ni kí ni wọ́n á fi hun fíìmù lẹ́mọ̀ ti ti ibi ló ṣe hmm. ah, ọba dún ibi ló dún ibi dúdú ni ṣáájú àdúrà rẹ̀ ṣe ọ̀hún ti lọ́wọ́ àlòkè ẹ̀rọ àdìgbẹ́ máa rẹ̀ mẹ́rin ọ̀lúgbọ́n dúdú ẹ̀rọ ìmú ìyọ̀nù ó ní alọ́lọ́yọ̀ ọgbọ́n lára yìí o ọba hmm. mi àjẹ́ kẹjọ kò bàbá bí ẹkùn wọn rí kiri kan ọba jọ àti hùn fún àwọ̀ ẹ̀rì pé ọgbẹ́ni ti gẹ̀ẹ́sì mi ìṣẹ́ ní gẹ̀ẹ́sì yìí ẹni bá wọn ṣe é ṣe ògbè ọlọ́run kò sọ àdúgbò lọ́wọ́ náà wà náà ní ọ̀hánà sí ọmọ ọmọ rẹ̀ ọ̀rẹ́ kó lójú wa máa amìlà fi hàbà ṣe àníwò sí kẹfún nílẹ̀ ilá lẹ́nà fi àṣírí wa mẹ́ ẹ̀kṣọ́dọ̀ náà bí ìbáàdà ọmọ àti ìbáàdà mẹ́ ọlọ́mọ sọ wa nù جدنا يعني أن يتبع في قبور حد النبي كما تلي في السلام الإسلامي بالجراوند كما تلي الذي ليس فيه قلوب في سياسة جملة أو بناء على في وفي كما كالوريا أو إنقاذ الفلج ما فمالة يوريا أو كتابات أباكم كالوريا أو تجسيز أبا أو غير ذلك أتبع كما كان القبور في آدم عليه السلام sàárìjì wà agbá mi sàárà Ismail àbúrò mi ọlọ kọwọ kìlí sórí ẹ bẹ́ẹ̀ sọ fún kíkọ máa mọ eléyìí kò ní gbà wọn tó wáyà máa pè kó lè máa pè Ismail kìí sọ ọkọ sórí sàárì bàbá yẹn máa fẹ́ kó fi náà kó sọ ọjọ́ ńdá àjọ ní ọ̀nà bàbá ẹ bá sọ ma ah, dí máa àbẹ́wọn kò kankan sórí ẹ̀mà ó ti yé wa wallahu ta'ala alam sọ̀wọ́lá dáná bá kọ́ sórí ìtàrí bàbá wa ká lè yọ kù ó di ẹ bombaz lọ́rẹ́rìún ọlọ́run ó bínú